balẹ̀ sí akọ́ àdé ìkórìíra tí obìnrin yóò gbà kó dá nínú ìrìn àjò ẹgbẹ́ tí akọ́ àkòrí àti ìpínlẹ̀ ọ̀sẹ̀ ìkórìíra tí obìnrin yóò dá nínú ìrìn àjò àbúrò rẹ̀ rà sí aláàrin olùgbé òjíṣẹ́ ọlọ́ọ̀tọ̀ lọ́lọ́ àlẹ́ ọ̀sẹ̀ làkọ́ pé kò lẹ́tọ̀ọ́ fún obìnrin kan ó gbàgbọ́ ní ọlọ́run àti ọjọ́ ìgbẹ̀yìn láti rìn ìrìn àjò odidi ọ̀tọ̀ kan àti òru kan láì sí ẹni tí ó jẹ́ ilé ìwọ̀ rẹ̀ pẹ̀lú rẹ̀ ẹ jẹ́ kí abọ́ àdìsí lẹ́ẹ̀kọ́ sí ìkórìíra kí obìnrin ó dánu ìrìn àjò àbúrò rẹ̀ àwọn tí aláàánú olùgbé ìṣọ̀dọ̀ ọ̀sánlá lẹ́wọ̀n sọ́dọ̀ sọ pé kò lẹ́tọ̀ọ́ fún obìnrin kan tí ó tí ó gbàgbọ́ nínú ọlọ́run àti ọjọ́ ìṣẹ̀lẹ̀ láti rin ìrìn àjò odidi ọ̀sán kan àti òru kan láì fi ẹni tí ó jẹ́ eléèwọ̀ rẹ̀ pẹ̀lú rẹ̀ ìbọ́lé àti oṣù ìjọba الحمد لله ولي الصالحين ولا عدوان إلا على الظالمين ثم الصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين وبعد السلام عليكم ورحمة الله وبركاته chapter 178 nínú Riyadu Sọ́dìín ọgbọ̀rọ̀ ọgọ́rùn-ún kan àádọ́rin ó lé mẹ́jọ tá a mọ̀ sí méjìdínní ọgọ́sàn-án báàbù tahrimi sáfàrí lè márẹ̀ àti wàhídáhà nípa ṣíṣe ní èèwọ̀ fún obìnrin láti rin ìrìn àjò lóun nìkan ìyẹn ni pé kí obìnrin kó dá rìnrìn àjò Abu Hurairah radiyallahu ta'ala kọ́lọ̀n kó bá ní yọ́nú sí òun ló sọ wípé kọ́ọ̀lá Rasulullahi sallallahu alayhi wa alihi wa sallam òjíṣẹ́ ọlọ́run kíkẹ́ àti ọlọ́run ọba òjíṣẹ́ ọlọ́run kíkẹ́ àti ọlọ́run máa bá ó sọ wípé la yahillu limra'atin tu'minu billahi wal yawmil akhir تسافر مسيرة يوم وليلة إلا مع ذي محرم عليها متفق عليه nínú tí ẹgbà wáyé tó tẹ̀lé ti ibnu abbas radiyallahu anhu tọ́lọ̀n bá ní yọnu sí aná òsámi ànàbíyà sallallahu alaihi wa sallam olóògbọ́ tí yóò jíṣẹ́ ńlá muhammad sallallahu alaihi wa sallam sọ báyìí pé لا يخلون رجل بامرأة إلا وما عدو محرمي ọkùnrin kan ò gbọdọ̀ dá wà pẹ̀lú obìnrin kan àyàfi kó máa bẹ pẹ̀lú obìnrin yẹn tá à ń pè ní mahram wàlà tusafiru limar'atu illa obìnrin ò sì dá rìnrìn àjò àyàfi kó máa bẹ ya ìnàmúràtì kọ́rọ̀jà tààjàtàn ọkùnrin kan wá dáhùn pé èrè òjíṣẹ́ ọlọ́run ìyàwó mi ti jáde láti lọ ṣiṣẹ́ hajji wà ní katabtu fi gọ́ọ̀bùwà ti kádà wàkádà bẹ́ẹ̀ sì ni mo ti fókọ̀ mílẹ̀ pé mo fẹ́ bá wọn lọ sí ojú ogun báyìí báyìí ànábì ní ó yáyá máa lọ báyìí kó lọ ṣe ájí pẹ̀lú ìyàwó rẹ̀ mutafakun ali bukhari àti muslim náà ni ó gbà wá hadith méjèèjì òun náà ni imam anawawi nawawi ni wọ́n mú wá lábẹ́ ọgbà ọ̀rọ̀ tí ó ń sọ fún wa pé kí obìnrin kó má dárin ìrìn àjò yìí àkọ́kọ́ obìnrin ní kìnnìkan tá à ń pè ní mahram nínú ṣẹ̀ríà mahram ìjá pè ní mahram ni ẹni tó jẹ́ ọkọ obìnrin yẹn ọkọ rẹ̀ gangan àti gbogbo àwọn tó ṣe pé ó ti di ìwọ láíláí pátápátá fún obìnrin yẹn kí wọ́n jẹ́ ọkọ rẹ̀ tàbí kó jẹ́ ìyàwó wọn tàbí aya wọn kò sí nǹkan kan tó lè jẹ́ kí wọ́n fẹ́ra wọn nínú ṣẹ̀ríà àwọn wọ̀nyí ni alákọ̀ọ́kọ́ ọmọ ara rẹ̀ tó bí lọ́kùnrin ọmọ ara rẹ̀ tó bí fún rẹ̀ ẹlẹ́ẹ̀kejì ni ọmọ tí ọkọ rẹ̀ bí tó jẹ́ pé obìnrin míì ló bí fún ọkọ rẹ̀ kìí ṣòun ló bí ìyẹn ni ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta ni bàbá tó bí ọkọ ẹ̀ bàbá ọkọ rẹ̀ gangan tó bí kìí ṣàbúrò tàbí ẹ̀gbọ́n bàbá ọkọ o ẹ̀gbẹ́lẹ̀ yorùbá ní ìsìn àbúrò bàbá ìyàwó ẹ̀gbọ́n àwọn bàbá mi náà gbogbo wọn ìyàwó wa ni rárá bàbá tó bí ọkọ ẹ̀ gangan ó ní ẹlẹ́ẹ̀kẹta ń bẹ̀ tí ó ṣe gbé kò lè fẹ́ jẹ́ àbúrò ara tiẹ̀ tí wọ́n jẹjọ́ mọ ìyá tàbí ẹ̀gbọ́n lọ́kùnrin ìyá kan ló bí wọn tàbí èyí wọ́n jọ jẹ́ ọmọ bàbá bàbá ló bí wọn ṣùgbọ́n kìí ṣe ìyá kan ìyá ló bí wọn kìí ṣe bàbá kan tàbí èyí wọ́n jọ jẹ́ ahushakik bàbá kan ìyá kan ló bí wọn gbogbo àwọn wọ̀nyí là ń pè ní do maharomi tí wọ́n tú sí ilé ìwọ̀ rẹ̀ bí ṣùgbọ́n ẹ̀rí pé ọkọ rẹ̀ jẹ́ kí ni ẹlẹ́tọ̀ rẹ̀ so là ń pè ní do maharomi àwọn wọ̀nyí tí obìnrin bá fẹ́ rin ìrìn àjò nínú ṣẹ̀ríà Islam nítànàbí ń sọ fún wa ń bí ní wípé kò tọ́ fún obìnrin kankan láyà hìlò láyà hìlò kìí ṣẹ̀tọ́ fún obìnrin kan irú obìnrin wo ni tó mínú billahi wal yawmil akhir kìí ṣe gbogbo obìnrin o àbẹ́bí má jẹ̀mú sí obìnrin tó nígbàgbọ́ nú Ọlọ́run wàlẹ̀ yaumil akhir tó sì nígbàgbọ́ ní ọjọ́ kẹyìn anábì ní irú obìnrin báyìí láyà ìlú kò lẹ́tọ̀ fún tùsáfìrú masírọ̀tà yaumi kó rìn ìrìn àjò ọ̀sán kan wà láìlà àti òru kan kò lẹ́tọ̀ fún tí ó bá wá rin irú àjèyìn rìnrìn àjèyìn ànábì ní ilá àyàfi kó jẹ́ pé máa bí máa rọ́mí àléhà àwọn tá a kà lẹ́ẹ̀kan yẹn ọkọ rẹ̀ àti àwọn tí mo kà lẹ́ẹ̀kan yẹn àwọn àbúrò rẹ̀ ẹ̀gbọ́n rẹ̀ náà jọjọ́ ọmọ ìyá ọmọ bàbá tàbí ọmọ ìyá nìkan tàbí ọmọ bàbá nìkan táǹpì ní iye kan àti ọba kan tàbí bàbá tó bí ọkọ rẹ̀ gangan hmm? mo rò pé ti wá bẹ́yẹn tàbí àwọn àbú tàbí àwọn ọmọ tó ń fúnra ara rẹ̀ bí tàbí àwọn ọmọ míì tọkọ rẹ̀ bí lọ́kùnrin tó jóbìnrin mi ló bí fún wọn àyàfi kí ọ̀kan nínú wọn tàbí ju ẹyọ ọ̀kan lọ kí wọ́n pẹ̀lú ẹ̀ jọ lọ sí ìrìn àjò yẹn padà ìbánàbí ń sọ ní sallallahu alaihi wa sallam nínú ẹgbàwá ètò tẹ̀lé ti Abdullahi Abbas ni yọnu sí tí ànábí sallallahu alaihi wa sallam sọ wípé la yakhluwanna rajulun bi imra'atin ọkùnrin kan ò gbọ́dọ̀ dájókòó pẹ̀lú obìnrin àbí kó hun pẹ̀lú ẹwà illa wa ma'adu mahrami àbíkọ́ kan náà wọ́n ta sọ ó kéré jẹ́ fún àpẹẹrẹ ní ìsìn <clears throat> bóyá obìnrin kan mo wá lọlé ìgbà tí mo débẹ̀ èmi àti ẹ̀rọ kan láwánú pálọ̀ àbáláwánú yàrá kò sẹ́lòmí arábìnrin kò bá ṣe rí àmù tí kìí ṣe ẹlẹ́tọ̀ rẹ̀ ní kò bá ṣe rí àmù tàbí iléèwọ̀ rẹ̀ bá ṣe ṣàlàyé ẹlẹ́ẹ̀kan kò bá obìnrin ò sì gbọ́dọ̀ rìnrìn àjò ìlà máàdì máhẹ̀rọ́mí gẹ́gẹ́ bá àdísì ti àbú rẹ̀ rà lókè yẹn àyàfi pẹ̀lú máhẹ̀rọ́m ọ̀rọ̀ yìí ọ̀pọ̀lọpọ̀ ò gbọ́yé kódẹ̀lù ní ò gbọ́ rí gan òfin yìí sì ní nílẹ̀ Yorùbá wa Yorùbá wa wí púpọ̀ torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin ni wọ́n máa ń dá rìnrìn àjò pàápàá àwọn tí wọ́n ń ṣòwò àwọn tó ń kó obì lọ àwọn tó ń kó ọ̀gẹ̀dẹ̀ lọ àwọn tó ń kó iṣu lọ àbí àánú àkínkóṣù àwa lọ ń ra iṣu ni àwọn tó ń lọ ń ra iṣu àwọn tó ń lọ ń rẹja àkókò ìsìn wọ́n máa ń lọ Kaduna kó tó di pé ogun ọ̀rọ̀ Boko Haram dé wọ́n á máa lọ sí Maiduguri wọ́n máa ń lọ Kano wọ́n lọ Sokoto wọ́n lọ Kẹ́fì wọ́n lọ sí Pátéjì wọ́n máa ń lọ sí Àbújá wọ́n lọ Àbújá wọ́n lọ láti lọ ṣòwò àwọn obìnrin nìkan ni ó sì lọ wọ́n ó lò ọjọ́ méjì ọjọ́ mẹ́ta ẹlòmíì lọ́sẹ̀ kan ẹlòmíì lọ́sẹ̀ méjì kó tó di pé wọ́n dé àwọn obìnrin míì níbi àwọn bí Ìbàdàn Ọ̀yọ́ wọ̀nyẹn àwọn máa lọ sí yàtọ̀ sí ìta ti sọ ìlú iná wọ́n ti lọ rí o wọ́n máa ń lọ Ònìṣà wọ́n lọ sí Abá àwọn tó máa ń taṣọ wọ́n máa ń lọ bẹ̀ náà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ láwọn ìlú bí Èkó àwọn ìlú bí Kánò àwọn ìlú bí Àbújá àtàwọn ìlú ńláńlá àwọn èèyàn máa ń lọ ìlú èbó àwọn èèyàn máa ń lọ sí ìlú èbó àwọn obìnrin wọ́n á lọ sí Dubai kódà gan mo ti gbọ́ ń lu iná obìnrin kan tó lóun fẹ́ lọ Dubai ó ti sọ fún mi fúnra ẹ̀ ó lóun fẹ́ lọ Dubai lọ kó ọjà àwọn obìnrin wọ́n á lọ sí Dubai Dubai Dubai yẹn tún ti kúrò Nàìjíríà orílẹ̀-èdè míì ní pápátá o àwọn míì lọ sí South Africa àti oríṣiríṣi bẹ́ẹ̀ láti lọ ṣe kí láti lọ kó ọjà láti ṣe àwọn obìnrin míì máa ń lọ sí Mọ́kà láti lọ sin lọ́hùn láti lọ ṣiṣẹ́ hajj láwọn nìkan láì sáwọn tá a sọ yìí láti tẹ̀lé wọn gbogbo àwọn nǹkan wọ̀nyí pátá òní òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam sọ wípé lóòótọ́ lẹ̀ ń ṣe ṣùgbọ́n kò lẹ́tọ̀ọ́ láyà ìlú kò ní ẹ̀tọ́ ẹwàwó tó lè jáàfimọ̀ pó lágbára ni pé arákùnrin kan gbà tó gbọ́ ọ̀rọ̀ yẹn ní àwọn sọ̀hábà ó yé pé a kóbìnrin má dá rìnrìn àjòdà ìyàwó ti wá lọ ájíbá ti bá wò dáadáa nínú òròrí èyí àrẹ́bì ni má lọ sójú ogun yẹn gbéra ní ìsìn kò tètè lọ báyàwó rẹ lọ́nà kẹjọ lọ ṣe hajj nítorí kíni torí pé kábílì mọ̀ wípé ó ní agbára kò bá mú rárá kò ó dá travel nínú rẹ̀ náà làwọn intellectuals àwọn tí wọ́n jẹ́ lecturer ní college of education polytechnic universities wọ́n máa dá rìnrìn àjò wọ́n lè sọ pé àwọn fẹ́ lọ conference àwọn fẹ́ lọ deliver paper ẹ́ ọ̀pọ̀lọpọ̀ wọn lọ outside Nigeria láti lọ deliver paper tó fi wá padà dénú ẹ̀sìn tó fi dénú ẹ̀sìn ọ̀pọ̀lọpọ̀ ìjọ ni wọ́n máa ń lọ sí àwọn conference biannual conference yẹn ni àwọn conference yẹn máa ń ṣe lẹ́ẹ̀mejì lọ́dún triennial àwọn míì lẹ́ẹ̀mẹ́ta annual conference àwọn míì lẹ́ẹ̀kan lọ́dún ọ̀pọ̀lọpọ̀ ẹjọ́ mùsùlùmí tí wọ́n pọ̀ ló ń ṣe kìí ṣe jẹyọ kan hmm? wọ́n lọ fún ìpàdé wọ́n lọ fún executive meeting exco ìpàdé àwọn alábẹ̀ṣẹ́kélé àwọn obìnrin náà wà ń bẹ̀ wọ́n lọ oríṣiríṣi wọn lè lọ Kano pé lọ́dún yìí Kano láti fẹ́ ṣe o eh, ọdún yìí eh, Zamfara láti fẹ́ ṣe o ọdún yìí wọ́n tẹ̀ láǹlọ Port Harcourt ọdún yìí à ń lọ sí oníṣà ó ọdún yìí Ìbàdàn káàkiri àwọn obìnrin náà lọ kí ni wọ́n sì dùn pé àwọn lọ ṣiṣẹ́ ẹ̀sìn bẹ́ẹ̀ ni iṣẹ́ ẹ̀sìn wọn lọ ṣe kódà hajj ẹ̀rì ṣùgbọ́n òfin ẹ̀sìn wà nìyẹn ẹlòmíì wà wò bí mo ṣe sọ ìpé ah kí níyẹn ò ṣeé ṣe lásìkò tiwa yìí kò rọrùn o ìdí tó fi dàbẹ́ pé kò rọrùn náà ni wípé a ò ronú sí lílò rẹ̀ tẹ́lẹ̀ tàbí wọ́n sọ fún wa àwọn mọ̀kóndòrò àwọn àfáàtà ń pè ní mọ̀kóndòrò ńlẹ̀ Yorùbá àwọn sùmùrá nígbà kan ẹ rí pé wọ́n máa ń fi ọmọ kékeré kan tẹ̀lẹ́lẹ́ àtẹ́lẹ́ àbájáde ìyẹn náà ò tún mú torí pé ọmọ àfáà tí wọ́n fi tẹ̀lẹ́lẹ́ àwọn kìí ṣe ọmọ rẹ̀ ṣùgbọ́n wọ́n gbìyànjú láti bá tí wọ́n ń katira tí wọ́n rí àwọn ọ̀rọ̀ yìí wọ́n gbìyànjú wọ́n fọ àfáà kan wọ́n fi tẹ̀lẹ́lẹ́ àyìn bó tilẹ̀ jẹ́ pé wàhálà kana dáàkìlá wala kana khurujahu dáàkìlá albalad kódà kò jẹ́ pé ẹlẹ́ha yẹn inú ìlú rẹ̀ náà ló ti fẹ́ jáde kó yóò fẹ́ lọ láti àdúgbò kan sádùgbò kejì wọ́n tún fi ọmọ tí ó kàn wó fi ọlọ́ọ̀tọ̀ àlàálà bóyá torí pé tó bá ní bùkátà síràn lọ́wọ́ kan tó yóò fẹ́ tó bá ń bọ̀ láti ẹrù bóyá kọmọ yẹn lè bá bá rú ẹrù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n bí mahramiha ọmọ ọkùnrin yẹn ṣe mahrami ala kulli hal gbogbo bá ti wulẹ̀ kó rí òfin ẹ̀sìn nìyẹn tẹ́nìkan tẹ́yìn bá sọ pé kò ṣeé ṣe irọ́ ni tọ́lọ̀n bá gbé kalẹ̀ máa ṣe é ṣe àwa láàrùn ní ọ̀nà tó gbà ṣe é ṣe pẹ̀lẹ́ pé lóde òní òfin ó fi wá rọ àwọn obìnrin wa lọ́rùn láti lò ju nǹkan bí ogún ọdún ọgbọ̀n ọdún Nàìjíríà lọ torí pé ní tó gbówó ọ̀pọ̀lọpọ̀ obìnrin kúkú rìnrìn àjò ńlẹ̀ Yorùbá ni pé wọ́n fẹ́ ṣòwò pẹ̀lú íńtánẹ́ẹ̀tì ayẹ̀rọ ayélujára ìmọ̀ ìrìn àjò lọ fún òwò gan ti dínkù kódà àwọn ọkùnrin gan wọ́n àpẹẹrẹ ìrìnmọ̀ àwọn Haúsá dáadáa kìí tí mo ra mọ̀ wọ́n díẹ̀ tí wọ́n ń ta tòmátì tòmátò ata àlùbọ́sà ẹ̀wà ìrẹsì tí wọ́n ń kó wá láti Ṣókótó Maiduguri Kano Katsina àwọn ọmọ wọn kó wọn máa ń lọ dáadáa tẹ́lẹ̀ alimọ́rì wọn fún ọ̀sẹ̀ kan láwọn lọ́kọjá wọn ò lọ́bì kankan mọ́ fóònù ni wọ́n fi ń mọ́nítọ̀ ọjà wọn sí níbo ló dé àwọn ti dé lọ́kọjá o níbolẹ̀ ti dé àti dómù o níbolẹ̀ ti dé wọ́n ti súnmọ́ lé o níbolẹ̀ wà táyà jò ránṣẹ́ báyà o bẹ́ẹ̀ wọ́n ṣe máa pè tí wọ́n fi dé owó wọn wọ́n ti sẹ́ndì ẹ̀ kódà wọn ò lọ báǹkì jẹ́ áàpù báǹkì ni wọ́n lò ni wọ́n ti transfer fara ìpò transfer fara àwọn oníkọ́nfẹ́rẹ́nsì gan gbogbo àwọn academics nígbàtí covid-19 dé ó jẹ́ ká mọ̀ wípé conference ọ̀hún gan orí net virtual conference wọ́n ṣe ẹ̀ríkà àwọn minister gan àtijọba àpapọ̀ or president wọ́n jọ wọ́n máa ṣe meeting láì níjọ jókòó virtual meeting yẹn dé orí net gbogbo wọn jókòó wọ́n tẹ̀jọ́ mọ́ bára wọn ṣe kí ni ó tẹ̀ mọ́ ṣèpàdé alùkódẹ̀ mọ́ dáṣù àwa mẹ́rin márùn mẹ́wàá lè jọmọ́ ìṣùpàdé lórí fóònù sí kódà àríra àríra so webinar ni wọ́n ń pè yẹn webinar so irú seminancing webinar ni web ni ó ti ṣe so gbọ́ àwọn nǹkan wọ̀nyẹn ó tún wá jẹ́ kó rọrùn fún àwọn obìnrin àbáwà mùsùlùmí òde òní láti lè lo òfin tí ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam sọ mo ti sọ fóbìnrin kan rí mọ́ ọ̀rán èèyàn àwọn tí ń lọ yìí ó dẹ̀ ń lò ṣùgbọ́n gbà tó yá ni mo tún rí tó lọ kí ló dé tó ń lọ hmm, ó ní àwọn tó ń lọ ń bọ̀ wọn rajà yìí wọ́n máa ń ṣí ti òun ọjà tó ń máa ń rà tó ń fi mọ̀ pé bóyá kò ju bí 40,000 lọ tí wọ́n bá dé wọ́n á ní wọ́n sanwó mọ́tò sanwó wọ́n á pè 50,000 mọ̀ tó bá kàyẹ̀ ṣe èjèrè ni ó lò máa ń jèrè ẹ̀ ṣùgbọ́n wọ́n ṣí ti òun ṣẹ̀tọ́n ló fi sẹ́lẹ̀ mi pé 10,000 yẹn torí ẹ̀ lọ́mọ ẹ̀ṣẹ́ lọ́n torí 10,000 ó ti gbàgbé wípé ìmọ̀ tẹ̀láṣẹ ọlọ́run máa ń mú ojú rí ọlọ́run tàbí àánú ọlọ́run ọba báyìí tó bá jókòó bó ṣe ń ṣe yẹn 10,000 tó rò pé wọ́n ṣì tì yẹn àlùbáríkà tó máa wọ ọjà ẹ̀ nítorí kó fílẹ̀ nítorí ìtọ́lọ́run yẹn ó máa ju ọ̀rọ̀ 10,000 lọ àwọn tí wọ́n ṣì ẹ̀yìn gan wá máa wò pé pẹ́ni ah, tó ń lékè jù wá lọ torí pé ọlọ́run ọba ní máa ń múni ńlá ó pé mo ọjà bá ń tà jẹ èèyàn lè máa ta wìtìwìtì kó má ti dá nǹkan kan ṣe nígbà tó ọlọ́run ọba bá lùbáríkà sí ó dàbí ọ̀rọ̀ àwọn àgbẹ̀ tí wọ́n lọ fi oko táwọn mọ́ ju ṣùgbọ́n ẹ̀rí pé ẹni tó ní oko kòkó okùn kan péré ìwọ̀n kan yẹn àwọn nǹkan tí ó mọ̀ nígbà tó ń ti ra bàbà jáàjì tó fi ń kó ọjì nǹkan ní oko ẹ̀ olókùn mẹ́ta ò ti rà ìgbà tó ń ti múlẹ̀ ilé tó ń kọ olókùn mẹ́ta ò mú ẹlòmíràn ní bùkátà jura wọn lóòótọ́ ni ṣùgbọ́n eléyìí á rí pé kò ní bùkátà kò dẹ̀ mú tí kò sì kóbìnrin káwà sọ pé tí náwó ẹ̀ sí ọlọ́run ọba ní fàlùbáríkà sí nǹkan fún ẹ̀ òfin yìí ṣe pàtàkì fún àwọn ọkùnrin pápá àwọn ọ̀dọ́ láti jẹ́ ká lò lórí àwọn obìnrin wa wọ́n bá fẹ́ lẹ́yìn ó fẹ́ lọ kí dádì mi nílé mú lọ lé kó lọ tẹ̀lé lọ mú lọ tó bá ń padà bọ̀ lọ́bẹ̀ kó mú padà wá eyín gan yóò jẹ́ kí wọ́n gan tún lọ wo àwọn ará ilé torí pé wọ́n gan ti lọ lé kàn ní ìṣe ó ti tọ́dún mẹ́wàá ìwọ́n tàbí àwọ̀ rẹ̀ ló fẹ́ lọ lé yóò jẹ́ kí wọ́n náà lọ lórí kó fẹ́ mú lọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kọ́lọ̀n kó fún wa lágbọ̀ọ́yé ọ̀rọ̀ rẹ̀ tó ní ṣókíbà ní àkótán abẹ́ ọlọ́run ọba àlejò ọlá kó ṣe òfin rẹ̀ ní ìrọ̀rùn fún wa láti lò torí pé kò sẹ́nìkan tó lè ṣe ní ìrọ̀rùn fún wa gangan láti tẹ̀lé àyàfó fún rárá rẹ̀ gẹ́bí ìtọ́lọ̀ ti fún àwọn sọ̀hábà nínú suratul Hujurat ọlọ́run ní wa'lamu anna fikum rasulallah ẹlọ ọmọ tó ń bẹ láàrin yín òjíṣẹ́ ọlọ́run láòyò fi katsirin nínú amri bá ṣe pàánà bí mọ́ tẹ̀lé fẹ́ẹ̀nu yín lórí ọ̀pọ̀lọpọ̀ àlámọ̀rí ni láàmì tún wàhálà ó ti dé bẹ́yìn gan bẹ́ẹ̀ ṣe ń fẹ́ òní kọ́lọ̀ mọ́ bá yín fẹ́ ìnira ó bẹ́yìn gan lórí ilẹ̀ ó gbé sí ó sí lọ́kàn wàzà o fi kùlú gbogbo ó tún wá ṣe ìgbàgbọ́ yẹn lọ́ṣọ̀ọ́ sí ọkàn yín wàkárọ̀ àìlé kòmìlì kúfúrọ́ ọlọ́run bá wá jẹ́ kí ẹ kórìíra ìmọ̀ ṣe kìfìrí wà lè fòsù ǹkọ̀ ìwà pòókì ọlọ́run fún rẹ̀ ló jẹ́ kẹ kórìíra ìsìyàn àti mọ́ ṣe ọlọ́run fadlan min Allah wa ni'ma eléyìí àjùlọ ni orí àjùlọ látọ̀dọ̀ ọlọ́run ni ìdẹ̀ra ni látọ̀dọ̀ ọlọ́run ùláìka hmm? umu rọ̀ṣìdùn ùláìka umu rọ̀ṣìdùn àwọn wọ̀nyí làwọn tó mọ̀nà fọ́tùnà pé wọ́n lọ mọ̀nà yìí pẹ̀lú tọ́lọ̀ ń ṣe fún wọn tàbí kọ́kà yẹn nípa fífi ìfẹ́ ìgbàgbọ́ sí wọn lọ́kàn jíjẹ́ kí wọ́n kórìíra ìṣekèfèrí ìmọ̀ hùwà kò kí àtìyàpàṣẹ ọlọ́run

fásánù ya sírù olèlè yẹ sọ́rọ̀ ojú ọ̀nà àlìjẹ́nà yẹn ṣẹ̀rí àtàǹsọ́ tàǹkà yìí gbogbo ẹ̀ láàsọ́ di rọrùn fún ẹni bẹ́ẹ̀ wà á mẹ́mẹ́ ń bá fìlà amẹ́rin bá ṣa ọun wà sáàgùnà torí rẹ̀ lẹ́n tó tó tán pẹ̀lú àmì professor àmì doctor àmì millionaire àmì billionaire orí mi ò kú náà èmi náà ọlọ́fún alọ́pọlọ láti ronú torí rẹ̀ báhùn fásánù yasiruhu lil usra ọ̀nà náà já àná wọn lọ́mọ́jú alọ́mọ náà á sọ dìrọ̀ ọ̀rùn fún gbogbo gbésẹ̀ tí ó máa gbé ti ṣẹ̀rí àwọn nira fún ṣùgbọ́n tí ọ̀nà burúkú yóò tó bá ti rí rẹ̀ tán bẹ́ẹ̀ni bá fìlà wàstázọ̀nà wàkàdàbà bìlì òsìnà tó pé gbogbo tàbá ṣe ń ka yóò ṣàmà yín mú ni ẹ ní rí mú yẹn kó yí ọkàn ló fi yín mú kódà yóò àdísì tààrẹ tàà tún gbọ́ ìtún lágbára ó lágbára èdè Yorùbá náà ìtumọ̀ kejì ló gbé jáde yẹn tàbí pẹ̀lẹ́ lákọ lábọ́ àdísì ààrẹ tún lágbára kò bá gbọ́ ọlọ́ni fásánú yà sírò olèlẹ̀ ọ̀sọ̀rọ̀ ọ̀nà náà yẹn yóò rọ̀ lọ́rùn gbogbo tí ò bá tọ́lọ́run mú rọ̀ lọ́rùn àti ولا تسلط علينا من لا يخافك ولا يرحمنا واسم عاقبتنا في الأمور كلها واحكي إيماننا وارفع درجاتنا وثبتنا وأجرنا من خزي الدنيا ومن عذاب الآخرة برحمتك يا أرحم الراحمين ويا أكرم المكرمين اللهم آت نفوسنا تقواها وزكيها إنك خير من زكاها ومولاها ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة يا سلام وقنا عذاب نار اللهم صل وسلم على عبدك نبيك محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين وسلم تسليما كثيرا كثيرا والسلام عليكم ورحمة الله وبركاته